وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجاجو إنهم كتافة كما لو أسكو رمضان وافو àti gbogbo gbàtà bá soso yá nínú ìgbésí ayé wa iná ní ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nítorí pé àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn pé àwọn àdúrà mẹ́ta kan wà tí Allahu ní sáláì gbà ó wá pe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ní àdúrà ẹni tó bá ń ṣe sùúyà kò sí tàbí ṣùgbọ́n gbogbo wa la ń láwọn bùkátà tó pọ̀ bùkátà tá a fẹ́ kó lọ wá bá a gbọ́ láàárọ̀ ìta a fẹ́ kó bá a gbọ́ lọ́sàn ìta a fẹ́ kó bá a gbọ́ lálẹ́ ìta a fẹ́ kó bá a gbọ́ nígbèsí ayé wa èyí tá a fẹ́ kọ́ bá a gbọ́ níjọ́ gbẹ̀ndàlùkìyàmà láwọn bùkátà lórí ara wa láwọn bùkátà lórí ẹlòmíì tá a fẹ́ràn àsìkò gbígbàdúrà làwà yìí gbogbo ògbà máa ṣàdúà gbogbo ògbà máa tọrọ kólú ẹlẹ́dàá kọ́bọ̀ gbọ́ bùkátà rẹ̀ kólú ẹlẹ́dàá wa kọ́bọ̀ pẹ̀tù sí gbogbo ibi tí bàtà ti ń tọ́ lẹ́sẹ̀ kólú ẹlẹ́dàá wa kọ́ lànà àríkàn ọ́ nítorí pé àsìkò olóore tẹ́ rí yẹn ẹlòmíì tó bá ti bá láyé omi ò tún ní bá a mọ́ tó ọwọ́ ẹyọ kan bóyá lọ́sẹ̀kù fẹ́ lomi tọ́ba ti wá lò dáadáa ká tọrọ orí ayé àtàlùkìyàmà á rí i pé gbogbo nǹkan wa ń da á rí i pé gbogbo adáwọlé wa ń yọrí sí rere á rí i pé gbogbo nǹkan àfojúsùn dáadáa ní bọ́ látàrí ọlá tó lu wá fún wa látàrí kò sí wa mùsùlùmí kò sí wa lọ́kàn náà tó lu àsìkò ọlọ́lá ńlá lọ́nà tó dáa kó lu ẹlẹ́dàá kó fáwa náà lò dáadáa kó gbàdúrà gbogbo wa kó má sì dá wa dábò káta wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.